تنم فإن الزمان يا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلق لله والرائلة وهي صحيحة فتلك المرأة تحج على قولهما ولا من استطاع الحج إذا كانت معها رفقة نساء أي إذا كانت رفقتها الحج نساء هذا إلا الإمام الشافعي رحمه الله وفي المذهب المالكي سواء كانت هذه الرفقة أو الوسط نساء أم رجالا مأمونين أم كانت هذه الفرقة مختلطة بين الجنسين أي بين النساء والمرأتين المأمونين فلا يرون سقوط الحج من المرأة لكن الصحيح كما ذكرت قريبا أن المرأة التي لم تجد ما يساعدها إلى مكة للحج أو للعمرة من زوج أو محرم فليس عليها ذلك أتصرني عند تدخل باتي أكون ترى كيف يفعل ما حصل وسلم كيف جنكم أنبار مع الصحابة من أجل النبي صلى الله عليه وسلم تجد تلقى يدو أن من كل بدأ أدن بدأ القيامة كما قلت واشنوا أتصرني أبقنا بخطة الله يبقى نفع حج أدبي ولا شروط الحج أنا مجمع حج ẹsẹ̀ tí wọn bá ti mọ̀ dọ̀mí láti pẹ́ lára yìí ájú sọ̀rọ̀ lórí yẹn nínú rẹ̀ ní àdúsọ́ síwájú bàtí ọkọ̀ ọ̀kan tí ọ̀ka sọ ká ní ọjọ́ mọ́tò bèrè nìkan gbogbo èké obìnrin tó bá ní àlàáfíà tó sì lo olówó tàṣì lọ ẹni pé nǹkan olówó nǹkan nǹkan pèsè bẹ́ẹ̀ ni owó tí ó fi lọ tó fi bọ̀ nípa tí ó gùn lọ. àwọn onímọ̀ ń ṣe àpẹnubí ṣáàtù kẹfà yẹ àbí ṣáàtù tó jẹ́ ṣáàtù tẹ̀ yìí nìkan nítorí wọn láti àwọn akásọ sí dandan ni kí ó tún ní kọkọrẹ bá lọ ìyẹn ni pé kọ́ má da tíráàbù kọ́ má da tíráàbù kó yẹ pé àwọn àtọ̀kọ̀ ìjọ tíráàbù lọ sí hajj àtọ̀ sí hajj lọ́mọ́kà àbí ọ̀kan náà àwọn eléwọ̀ rẹ̀ bíi bàbá rẹ̀ àbí ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin àbábẹ̀rẹ̀ lọ́kùnrin tó ti bẹ̀ lára wọn ní ọlá ti wà pẹ̀lú obìnrin ọ̀rọ̀ yìí ni alimami ma alimami abu hanifa sọ bẹ́ẹ̀ náà ni alimami ahmed so bọ̀dọ̀ bí sọ̀rọ̀ alimami ahmed ti yàtọ̀ alimami malik alimami abu hanifa ti yàtọ̀ sí ti alimami ahmed ni pé tọ́ba jẹ́ pé ìrìn àjò tó lè yọ ní tí ó gbọ́dọ̀ ti hajj tí ò bá kọjọ́ mẹ́ta lọ́dọ̀ alimami abu hanifa kì í ṣe dandan ni kí eléwọ̀ lọ́ọ́ bá travel torí àwọn rí pé gbogbo ọ̀nà ìlú tóbi ní bá rìn tó dín ní ọjọ́ mẹ́ta tó wúrọ̀ yìí. obìnrin lè da travel ní mọ́tà bùn wa wọ́n sì ní hadith musafiyan tẹ̀lé sẹ́yìn lórí ẹ̀. láàtò sáájú láyà ẹ̀lẹ́dẹ̀ mú àti تؤمن بالله واليوم الآخر أن تسافر مسيرة ثلاثة أيام ولياليهن إلا مع ذوي المحرم إلا ما إلا معها إلا معها ذو محرم حديثي èyíkéyìí obìnrin tó gba náà ọmọdé àtọ́jọ́ kan yìí kọ̀dá kó travel kọ̀dá dákọ́dá travel kí a sọ travel àti kí ẹlẹ́wàá lẹ́gbàá travel lọ́wọ́ ẹgbẹ́ travel mọ́jọ ọjọ́ mẹ́ta yóò lọ sọ́jọ́ mẹ́ta lójú ọ̀nà àti ọmọ rẹ̀ bàtí Imam Ahmed ọ̀hún ọ̀lọ́ èyíkéyìí travel tó yẹ pé obìnrin travel tó sọ́jọ́ ọjọ́ kan kó tó débi tí ń lọ. sọ̀rọ̀ inú ọ̀rọ̀ báyìí náà alimami Malik náà sọ wò àti alimami Shafi'i náà sọ pé tíráfù ọjọ́ kan tí ọba tó tó ní ọjọ́ kan tí ó tó ní ọjọ́ kan àtòlù kan obìnrin yẹn tíráfù àyíká ẹ̀kọ́ lọ́kọ́ àbí hajj ọ̀rọ̀ wa ni tò àwọn òwò pé ń hajj wọ́n sọ pé hajj jẹ́ ọ̀nà ìyàn fọ́kùnrin àtòbìnrin tọ́ba ti jọ́nà ìyàn fọ́bìnrin náà ìyẹn ò lè kò lè ti ọ̀ràn ìyàn hajj ṣubú tọ́ba ti ní lẹ́tọ̀ àwọn tí wọ́n bá tíráàbù sí ọ̀kan balẹ̀ sọ́dọ̀ ríkọ́tù màmúnà nínú nìsa àwọn tí wọ́n bá tíráàbù sí ọjọ́ sọ́kọ̀ kò tẹ́tí ojú wọn náà jómi níbi tiẹ̀ lẹ́tọ̀ ọ̀kan balẹ̀ tí sàn wọn níra ni. àwọn rẹ̀dáàlì wáhdà hàn àbáwọn ọkùnrin lásán gan ìyẹn lọ́dọ̀ mọ́mú ṣáàtì malik rahman àbí àbí pé àwọn tí wọ́n jọ tẹ́lẹ̀mù wọ́n ti wọ́n nára wọn pé ọkùnrin o tí wọ́n bá lè jẹ́ pẹ́ntì wọ́n fọkàn balẹ̀ sí lọ́dọ̀ bẹ́ẹ̀ máa máa kàrí pé irú nǹkan bá wọn wọ́n lè dátọ́ obìnrin lè travel láì sọkọ̀rẹ́ bẹ́ẹ̀ tí ọba sọkọ̀rẹ́ bẹ́ẹ̀ àbí àpamọ́ ilé wọ̀ rẹ̀ látara yìí pé hajj ṣe kókó ṣe pàtàkì ọ̀ràn yẹn ni téèyàn bá ti wà ìṣe má jẹ́ mọ́ pé kí obìnrin má àti pẹ̀lú rẹ̀ jọ náà ti wọ́n nìyẹn bàtàlì Imam Shafi'i yóò rí pé àwọn tí wọ́n jọ tíráàbù bá jọ jẹ́ obìnrin nìkan wọ́n ti bá tí wọ́n jọ jọ tíráàbù táwọn náà tí wọ́n sì kọ́ kàmẹ́lẹ̀ sọ́dọ̀ tí ó sọ àwọn obìnrin tí èsè tọ́kùn balẹ̀ sọ́dọ̀ wọ́n ní ìrọ̀lẹ́yìn náà kò lè jẹ́ ọ̀rọ̀ ìrìn àjò kò lọ lórí irú obìnrin bẹ́ẹ̀ nígbà tọ́dọ̀ da jù òun náà ní ọ̀rọ̀ tí alimam abúkálẹ̀ pàṣẹ imam Ahmed ike obìnrin lè dá tíráàbù àbíkọ́ ẹ̀kọ́ kọ́ rẹ̀ wá pẹ̀lú ẹ̀ lọ sí hajj àbí ọ̀kan náà wọlé wọlé. àwọn káńsọ pé ó lè dá tíráàbù tó bá ti ní àwọn ẹni tí wọ́n lè dá tíráàbù lọ́kùnrin àbóbìnrin tó kàn balẹ̀ sí lọ́dọ̀ tí ọba sọkọ lẹ́yìn àbẹ́lẹ́wọ̀ rẹ̀ àwọn èyíkéyìí obìnrin tó bá tó bá gba Islam ní ìlú kèfèrí irú obìnrin bẹ́ẹ̀ dandan kó ṣe hijira tí ọ̀la bá ti ṣe ẹ̀sìn ẹ̀sìn ọ̀sẹ̀ ọ̀dẹ̀ tí wọ́n ń sọ dandan kó ṣe hijira wọ́n ní ẹ̀yin náà sì wà pẹ̀lú àwọn ẹ̀yin pé ẹ̀yin fẹ́ẹ́fẹ́ sọ̀rọ̀ pé dandan kí ẹlẹ́wọ̀n lọ́ba la ọkọ rẹ̀ lọ sí hajj ẹ̀yin náà sọ pé dandan kí ọkọ rẹ̀ àbí lápẹ̀jù rẹ̀ àbí ẹlẹ́wọ̀n rẹ̀ kọ́ wa mọ tíráàpù ní ìlú kékeré wọn lọ sí ìlú mùsùlùmí tó ti hijira lọ torí pé dandan ni kí ẹni tó bá dàtà mú nìkan kọ́ lọ sí hijira lọ sí ìlú mùsùlùmí ìyẹn ṣẹ́kù dùsù tí ọ̀dọ́ níbi tí o ti gbà sáà bàdúgbò pé wọn fara mi wọn máa kọ fara mi sáà níwájú kìtì náà ìkókò padà sínú kìtì kúfúrú. sọ wọn níbẹ̀ náà ní ti hajj yìí náà hajj náà jẹ dandan lórí ó sì ti pọn dandan lórí ó sì lówó sinmi ọlá ọlá gbà tó lọ ó sì hajj káyì tó bá ti náà àti ọjọ́ lọ́tẹ́ pé nǹkan kan balẹ̀ sọ́jọ́ yìí ọjọ́ bẹ̀rẹ̀ nìkan ni o èyí má dà má wà ní kíláàsì náà àbí pẹ̀lú ọkùnrin àbí wọn àbí wọn papọ̀ ọkùnrin wa ọkùnrin àtobìnrin ọkùnrin àwọn ọkùnrin bá àwọn ọkùnrin sẹ́yìn lọ́dọ̀ àwọn obìnrin lọ́tẹ́ pé náà tọ́lẹ́ bá lọ àbí lọ́rẹ́ náà máa máa ṣe àdìgbà sọ pé obìnrin nìkan ni so that ìyẹn yàtọ̀ ṣùgbọ́n wọn bá pé ìrìn àjò mi lásán ni obìnrin rẹ̀ dá travel àbí kọjá kọkọ rẹ̀ travel àbí ẹlẹ́wẹ̀ tó jẹ́ pé ìrìn àjò òun yóò jẹ yóò tóbi ọjọ́ kan àtòlù kan àbí yóò sì lè dé irú kìlómítà tí a lè rìn nínú ọjọ́ kan àtòlù kan kọ́dà bí ara rìn kọ́dà bí ara lo nǹkan tí ó pass the plane jẹ́ kàkà bẹ́ẹ̀ àbí electric train so ó ti wá ẹ ti wọnú kàyé náà nìyẹn sódà látara bẹ́ẹ̀ ntí wọn sọ bọtara wò á pé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì torí pé ní ẹni tí ó wà ní tó gbà sáà níbi tí wọn ti jagun wọ́n yàtọ̀ sẹ́ńtẹ́ pé wọ́n wà nípa kan ìbàdàn ìbàdàn láàrin àwọn mùsùlùmí. dandan ni kó jẹ́ ẹ̀sìn rẹ̀ sá kó dára ẹ̀ sá lọ sí mùsùlùmí tí wọ́n fẹ́ máa tẹ̀sẹ̀ pẹ̀lú wọn.

ṣùgbọ́n lọ́rọ̀ ta sọ pé kò tẹ̀wọ̀n yìí tọ́jú àwọn màlìkí àbí àwọn ṣàfẹ́yà àwọn onímọ̀ tí wọ́n bá ń lò wọ́n lẹ́rìí tí wọ́n náà nínú ẹ̀ látà sọ so tó bá yẹ pé lóbi àti wá nìyẹn lẹ́yìn pé náà wọ́n ṣe létò kò ṣe kankan ṣùgbọ́n nítorí tó dáa ìtọ́ pé àwọn àti táàbù tí wọ́n náà nílò kàbáyé ẹnu pé nítorí gàdúmọ́jútó nítorí tí wọ́n bá náà ti ń lọ́rọ̀

bẹ́ẹ̀ ni obìnrin tó ti méjèèjì bàbá rẹ̀ gbọ́dọ̀ ti nìkan tí ibi tí ó lọ mọ́jà bọ̀ lè pé kò lẹ́tọ̀ọ́ ká fẹ́ lómi ìgbé tó méjèèjì lórí nìkan ah, so nǹkan tó rán mi mọ́jà kí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ kẹ́ ẹ sọ kẹ́ ẹ sọ ìgbà àná àbí ẹ ṣe dìgbà pé òun lọ òun kẹ́ ẹ àwọn obìnrin tí wọ́n jọ wà pẹ̀lú ẹ̀nà ẹni tó padà sí lọ́dọ̀ ni wọ́n kọ́mọ́sì ẹ sọ tẹ̀ ń lo mọ́dàbí ń tẹ̀ ń lo tẹ̀sí ní fún ìlú tẹ̀sí lọ sí sátidé mọ́kàlì ní mọ́kàlì ní mọ́kàlì ní ọ̀dọ̀ àwọn ìjọba sàwùjọ. wọn ò lè dẹ́nu padà ẹ wà ẹ wà mójútó pé kò wá sí pé bóyá obìnrin kan kọ́kùnrin kan wọ́n jọ máa sọ pé bóyá ọ̀nà kàbí kìíní kàbí ọmọdé pé tí ìtàbàṣẹ ẹ̀ náà máa bá obìnrin yìí ṣe nǹkan báyìí ẹ̀ náà bá ṣe nǹkan báyìí wọn náà máa dáná fún yín. wọ́n sọ àdúgbò tiẹ̀ sọ náà sọ àdúgbò tẹ̀sán bí káwọn kan máa ṣe bẹ́ẹ̀ láàrin àwọn kọjá ní tòun lẹ́tọ̀ọ́ ni àwọn ẹ̀ka alárafa ni alárafa ni alárafa ni kẹ́mi kò bá mu rárá ìyẹn kọ́ ọ̀tọ̀ ní tí wọ́n dàbò orí ọ̀tọ̀ ní táwọn èèyàn ṣe táwọn ẹlòmíì ṣe kásà kí èsì táì gbẹ dáadáa kásà mójútó so ká mójútó tábà ti mójútó àwọn ẹlẹ́tò dà tí wọ́n mójútó àwọn obìnrin tí wọ́n ṣe wọ́n ti wà àwọn ẹlẹ́tò alára dì àtọkùnrin wọn àtọbìnrin tí wọ́n mójútó wọn ìbẹ̀rẹ̀ ọbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà tí ọmọdé kan wọn tẹ́lẹ̀ àwọn ọmọdé kan lára jìkan travel àwọn ọkùnrin náà bẹ́ẹ̀ náà àwọn obìnrin wà ní kankan bí obìnrin kan obìnrin àwọn ọkùnrin wà ní kankan tí wọn bá lè ṣe àwọn ọkùnrin ṣe nọ́ọ̀sì wọn lọ pé ẹ máa àtàṣe pé ẹ kí ni wọn fẹsẹ̀ àwọn òní gbàdúrà rárá ẹ sọ mọdà bẹ́ẹ̀ lò àwọn àlọ́ tí ń lọ mọdà mọ́ ṣáàtì ìbáṣe máa lọ bí wọ́n ṣe ń ṣe nìyẹn wọn ò jẹ́ tí ò tí ò kọ̀dọ̀ bá sílẹ̀ kí ni wọ́n sọ pé kọ́yà kẹ́ àtàṣe ara gẹ́gẹ́ ọkọ̀ àti ẹ̀wọ́ rárá ẹ ràn àwọn Indonesia tó máa lọ sí hajj pẹ̀lú ètò oríṣiríṣi so kò bá wọn rárá o àbámu rárá ọlọ́pàá na akọ́dọ̀ tiwa náà nípa bí oṣù ṣe jẹ́ ni ẹ nínú tí àbá wa ti lẹ́yìn bàtà ti mọ ẹni ń jẹ́ àkókò tí hajj bákan náà àkókò tó parí àti àwọn àyíká ti dé ìmúra fún àjẹ̀dé wọn wákàtí sọ́tà sọ́tà ara wọn so odò ike yìí ẹni tí hajj tó ti dọ́ tó bá pé ọba ti lọ́kọ̀tún àti dé mẹ̀dínà nínú àdìsọ̀rọ̀ ní orí tọ́jú bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ táǹtọ̀ nípa àwọn àkọ́yè tó sì mọ̀ pé tí plane bá ń dá wọn lọ ó rọrùn pé plane ti ń dé wọn lọ kìí ṣe àwọn tí wọ́n máa ń sọ pé ìtọ̀ àti kan àbí tí ọ̀kan àwọn akéèké òkè ẹ̀dá nílẹ̀ àbí kí wọ́n máa ń máa tó ní ẹbẹ̀ àbí wọ́n lè gbàgbé àbẹ́lẹ́mẹ́lẹ́mọ́ ẹlẹ́mọ́ máa pé wọ́n ta àwọn káwọn ò bẹ́ẹ̀. nípa kí orúkọ wọn ti ṣe ìṣòwò ó ti ní àníyàn hajj àbí owó láti lè ẹni láti ilé rẹ̀ gangan àbí nínú plane àbí ní airport ọkùnrin ti ní ọyà kí ọkùnrin ti ní ọyà kí ó ṣe kíní ọkùnrin lọ́yà kí ó ó chíǹdì aṣọ sáwọn aṣọ tẹ́ pé aṣọ pé ó rò ó àbí tí sódà ọkùnrin nìkan nìyẹn wáìtì lọ dájọ wọn bá sọ nípa ẹsẹ haram ṣùgbọ́n wáìtì lọ dájọ obìnrin onídèlé yìí wọn sàti lọ gbogbo ìgbà ọkọ bàbá rẹ ẹfẹsẹ so tó bá ti ṣe bẹ́ẹ̀ láti ilé àjọ láti ní àti láti àbí láti màtọ́ ẹ kí ni wọ́n pè air force àbí ní plane tó sì sàmì àti alámọ̀lá bẹ́ẹ̀ ká hajj àti ẹgbẹ́ ajé ìkàlọ́ bá rẹ̀ ṣe àbí alámọ̀lá bẹ́ẹ̀ ká bá tẹ̀wọ̀n hajj àbí umrah àti hajj láti mùtàmátì ọ̀gáàdì àbí wọ́n fẹ́ ṣe kínátì pé kẹrààrù àsọ̀rì kẹrààrù ní eléyìí àbíkà abátàn àjẹsà tẹ́lẹ̀ tó fẹ́ ṣe tàmátì aláhàn àbíkà amrata tẹ́lẹ̀ tó bá bá wọn tó bá parí umrah yóò ṣe àbọ̀rọ̀ sílẹ̀ kó tó máa kó tó tó ń gbé kó tó tó ṣe ìhìrọ̀mà padà ní tí ọba jẹ́ ọjọ́ kẹjọ nù kò ní dáná yàrá kò sí máa dẹ́tíkà ọ̀dẹ́ jù dà fún ìfẹ́ràn tó ní mo sọ sọ́dọ̀ kí jẹ́dọ̀ jẹ́ lọ́kàn sì mí kọ́ọ̀tù jù dà kò kí n sì mí kọ́t ìtúsàn àti sọ́kùn àwọn ará rẹ̀ ń gbé dání àtọ́lùkọ́ wà ní gbóná dúnà mọ̀wákì. náà tẹ́lẹ̀ máa ti ṣe yóò akùnrin máa ṣe làbẹ́kà lókè làbẹ́kà làbẹ́kà làbẹ́kà làbẹ́kà láṣẹ̀ríkà lákàlà báyìí ní ọkùnrin máa dán sókè nígbà mọ tí òsì ní bá ìgbà tí òbí níwọ̀n bá tí òbí nílà lọ́dún ìwọ̀n tí òbí nílà obìnrin máa ṣe tiwọn jẹ́jẹ́ lọ́kùnrin ní gbọ́ wọ́n máa ṣe tiwọn nígbà máa ti ń rẹ̀yìn máa ṣe dẹ́yìn lọ́kùnrin rí ni wọ́n fi dè màkà kọ̀ náà ọmọ wọn máa jọ́rù síbi tí ẹ̀ka jọ́rù sí ọkàn balẹ̀ síbẹ̀ àbí ọlọ́gbẹ́ sí àbí wọ́n ti máa tí wọ́n sí ọ̀nà máa jàre sickness àbí weakness ti ẹ̀sẹ̀ rẹ̀ ni ọkàn weak ọ̀rẹ́ alẹ́ sì jẹ́ ẹ̀tọ́ sí ìwáyà lọ́dọ̀ sí ọmọ rẹ̀. wọ́n máa lọ́tọ̀ àwọn ọ̀lọ́lẹ̀ ṣe tí wọ́n bá lọ ṣe ọmọ wọn tọ̀ wọn wọ́n máa náà lọ́sẹ̀ bẹ̀rẹ̀ òdì ẹ̀sẹ̀ máa ní ṣe tahiyatul masjid wọ́n máa ti bẹ́ẹ̀ ti láì tọ́lá ti dé lóluwa tọ́wọ́ fún ọkọ̀ bẹ̀rẹ̀ tọ́wọ́ fún ọjọ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọjọ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àti sáà fi hajj mi àmọ́ tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ tọ́wáfù náà lọ́sibí kí lọ́lọ́run yóò ṣe tọ́wáfù lẹ́ẹ̀mejì ọkùnrin ọdọ́bẹ́ ṣe yóò pàkájà sọ yóò pàkájà sọ so tọ́ba pàkájà sọ mẹ́ta àkọ́kọ́ ọkùnrin àmà pọ̀sẹ̀sẹ̀ yóò àmà pọ̀sẹ̀sẹ̀ níbẹ̀ tọ́ba tí a kàfi àlùkùn yamani àlùkùn eh, sani so àbí àlùkùn eh, yamani kejì tọ́ba tí a kàfi láti bẹ̀ so yóò àmà ṣe lọ láàrin yóò ṣe. àbí sọ́ọ̀rì tó bá sàkàtì alhaji al-aswad òkúta ibi tí orígun tó kúta dùbà tó bá ṣe ẹ bàbá bí alágbèsè máa ṣe ni pé ó ra fọwọ́ kan òkúta wọ́n bá lè kéṣe òkúta yóò kéṣe òkúta wọ́n bá kéṣe yóò sì gbó dáadáa báyìí ó kọjú yóò kọjú sí yóò ṣe yóò lè káàrin wọ́n ṣẹ́ẹ̀tì ibi igun igun yẹn bisimilá Allahu akbar ó bẹ̀rẹ̀ àkọ́kọ́ nù tí ọ̀bá ráyè kéṣe òkúta yóò fọwọ́ kan ọba fọwọ́ kan yóò kéṣe ọwọ́ tó di kan nù ó sì dúró dáadáa pé bisimilá aláwọ̀ pàdé ọmọ ìdàrú lọ́sẹ̀ ní àkọ́kọ́ ọjọ́ padà lórí àbódò yìí tó o bá jẹ́ pé ọwọ́ kan nǹkan kan lọ́ba ti kàn án ọba kọ́ ọmọ pàpà lọ́wọ́ àdínkàn lọ́wọ́ ìkùnkàn báyìí kò ní kí sùpàpà yìí bisimilá aláwọ̀ pàdé tó bá jẹ́ pé ọba ní ọwọ́ náà ní ọwọ́ náà náà lọ́kàn kan bisimilá aláwọ̀ pàtó kò ní ìdíkọ́kọ́ fi sọ̀rọ̀ yọ máa lọ bẹ́ẹ̀ àkọ́kọ́ ṣáàtù àkọ́kọ́ ọkùnrin àmà pọ̀ ṣẹ̀ṣẹ̀ nígbà tí ń jọ́ọ̀dù so ń jọ́ọ̀dù so that ekini ìkejì kẹta bákan ṣe ni obìnrin ọ̀rọ̀ àwọn ni o so a sì ní ọkùnrin pa kájà sọ tó bá ti di pé ibi ó ṣe mẹ́ta tán yóò daṣọ padà sí gbogbo ìdíkà padà èyí ọkùnrin wọn sì kẹrin ìkarùn méje ti fún Ibrahim. ọlọ́run tó kọ́ àtàkùn ní mọ́kànlá ìbẹ̀rẹ̀ wáyé ní mọ́sálà rákà méjì lẹ́yìn mọ́kànlá Ibrahim nkálukú náà ti rí ọmọ tó lọ sí àbíyá àbí ọmọ ẹ̀yìn rẹ̀ náà ti kì tí ọba rọrùn lẹ́yìn ọba ọ̀ṣẹ̀ dáná kó súnmọ́ ó lè sún sẹ́yìn tí ọba rọrùn lẹ́yìn tí ọba rọrùn tí ọba rọrùn kó tiẹ̀ sí bẹ̀rẹ̀ rárá kó ẹni ìwé ọ̀dọ́ bá ti rí ní mọ́tàsí ní kó ti kì kó má di ìfúnfún fún ọmọ sì rẹ̀ lọ́sọ̀tọ̀ sọ́sọ́ àyàn lẹ́sẹ̀ kọ́dà ọkẹ́ ní tí ọba kẹ́ ń bi ọkà ti fájú rẹ̀ ard rákàtí náà ni lẹ́yìn fatiha àti kúlù alukóyè ayélujára ní rákàtí fatiha kúlù ọlọ́ tí ọba mà lẹ́yìn fatiha yóò fi sùlà tó bá mà lẹ́yìn so yóò sì kí dada yóò kí dada yóò kí wọn dada ó bẹ sàrámù ṣùgbọ́n irú òkúta ló tawí ẹ̀ náà ní tọwọ́ kan tó bá tí ọba sáyé tí a bá parí tó àfùbá yóò lọ mú zamzam táwa mú zamzam zamzam yìí ní alákòókò anabi sọ pé sallallahu alaihi wasallam fi masaha محمد بن قدر عن جابر بن بن عبد الله يقول يا النبي صلى الله عليه وسلم ماء زمزم لمن شرب له قلنا كان زمزم ní tí a bá ti mú ọlọ́run máa ń gbà èèyàn ní àjọ kankan sí zamzam zamzam ẹ̀dá kan náà lọ́jọ́ náà ìgbà wọ́n mi ní lásán ni ọlọ́ọ̀lọ́kà ṣe ní bó ṣe ṣe ṣe lọ́mọ àbẹ́ríkà so èèyàn ó sì fi mi èèyàn kàn bù ú èèyàn tọrọ lọ́wọ́ ọlọ́run èèyàn tọrọ lọ́wọ́ ọlọ́run nìkan ṣe lọ́wọ́ zamzam o èèyàn jẹ́ àmúṣe tí wọ́n bá fẹ́ pé ọlọ́run ṣe o sọ fún mi jẹ́ àgbà báyìí láti ṣe mí èèyàn sì mú ìsúnmọ́ èèyàn sì mú so ìgbànìyàn wá ní èèyàn dẹ̀ mú lọ́mọ tẹ̀sán lọ́dọ̀ tẹ̀sán yẹn sàmù sí tí wọ́n bá fẹ́ ọlọ́run èèyàn bẹ̀ wò èèyàn zamzam o ọ̀yọ́ sì máa dáadáa pẹ̀lú ọlọ́run bá dáa ní oṣù tí èèyàn bá mu zango àbí àti mu lásán ni wọ́n fẹ́ fèrè ẹgbẹ́ náà ni èèyàn mu tí wọ́n bá fẹ́ mu lásán ni àbọ̀ fẹ́ mu pé wọ́n fẹ́ bẹ́ẹ̀ lọ́ọ̀kan fún tó fẹ́ mu fún nínú súnà ànábì sọlọ sọlọ ni pé èèyàn máa mu èèyàn mu náà rí gẹ́ mẹ́ta kó dáadáa pé bí ẹ mẹ́ta ni pé sinimá èèyàn máa mu èèyàn tún ṣẹ́gun so bẹ́ẹ̀ nígbà tó ń di ẹ̀yàn àti sẹ́yìn bá mú tán àmúṣẹ́ yìí wọ́n tún mú kejì bẹ́ẹ̀ wọ́n tún mú lọ́ọ̀rì kẹta bẹ́ẹ̀ bí anabi sọ̀tún sọ́lọ́ọ̀lọ́ sọ̀tún ṣe mú zamzam sọ yìí hẹ́ẹ́ mẹ́tí ọba rọrùn bẹ́ẹ̀ kò sí ẹ̀ka kọ́dà bí abẹ́rẹ́ mú lásán gan náà bẹ́ẹ̀ ló ṣe kẹ́ ẹ̀ma mú mi mú láti kọ́ sàmì náà sọ̀rọ̀ sọ̀rọ̀ mẹ́tí ṣe dandan. náà tí ọba ti wá ṣe bẹ́ẹ̀ tó bá rọrùn kẹ́hìn tó padà sí mọ̀tọ́ níbi ẹgbẹ́ sọ lọ́pàá lẹ́bí sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ tí ọba sáyẹ̀ kí wọ́n sá máa lọ sí sọ́fà àti márùwá níbi tí wọ́n ti sọ́fà àti márùwá. tóbi tí marwa nibi ti ń bọ̀ marwa wọ́n bá ti won sofa ati maruwa naa ba ti n bo ti ba ti n sun ọ̀rọ̀ si sọ́fà ọ̀rọ̀ kà á yà fi olúwa mọ̀ ní sọ́ọ̀tì bàkàrọ̀ ẹ̀mí sọ́fà wà márùwá tó ní ṣàárẹ̀ ومن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يتطوف بهما ومن تطوع فمن تطوع خيرا فإن الله شاكر عليم ìyẹn ọkà ìyẹn wà dúró lórí òkè sọfáyà ìyẹn ó ṣe zikiri ìyẹn ó ṣe zikiri àdáńgbẹ sódà nínú àkáàtì ló ṣe láyé láyé wọn àdáńgbẹ ṣe kálá láwọn kọlọ náà wọn wà lóko ṣe kọlẹ lẹ́nu ìdí sódà láyé láyé ìlọlọ wọn àdáwọ àdáwọ àdáwọ wọn sọ̀rọ̀ àdáwọ àdáwọ àdáwọ àdáwọ èyí ọ̀tún á pe àwọn àkáàtì ọ̀dọ́ ìyẹn ó sì sọ̀rọ̀ àdúrà báyìí bá ti dàrú mọ́tò àná láyé bá ti bẹ̀rẹ̀ mu èèyàn sọ̀rọ̀ àdúrà ọ̀rọ̀ ẹ̀yà sọ̀rọ̀ kàkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà so fún ẹ̀ fún fámìlì fún àǹtí àfẹ́ràn ojúlómi tó fẹ́ rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ àkọ́kọ́ náà ó ṣe fún sọ̀fà bẹ̀rẹ̀ náà bá ti bẹ̀rẹ̀ náà bá ti ń lọ náà bá ti ń lọ níbi kan bẹ̀rẹ̀ pé èèyàn ò rí bi white eh, iná green báyìí bi frost green ìmọ̀ ló tún ṣe síbẹ̀ síbọ̀ ẹgbẹ́ àti pé bi green báyìí sọ ayé wọn bá ti débẹ̀ lọ́kùnrin yóò pọ̀ ṣẹ̀ṣẹ̀ dáadáa haruwara ni ó ṣe kò ní ṣe habab sábàbù tó ṣe ní kíni àti bàbá ló ṣe ní tọwọ́ pa ní ẹ̀kọ́ lè sọ̀tún lélẹ̀ yóò di kí wọ́n kà jọ́ọ̀jù lọ́sàn lọ díẹ̀ ìnákùnrin sọ yíyan ọkùnrin láàrin rẹ̀ síbi tí iná kejì wà tó ti dúró tó ti rí wọ́n ti sàpèjú ìlú ọlọ́kọ̀ sàn lẹ́sàn so ǹbá ọkùnrin ò ní obìnrin ní ṣe bẹ́ẹ̀ o kọ́lá bọ́bìnrin bá tẹ̀lé yẹn ibi tọkùnrin bá ti ń jọ́ọ̀gì níbi tí wọ́n ti tọwọ́ àdéjọ́ ti sáré níbi ẹ̀ẹ́dẹ́gbẹ́sá ibi kò ní sáré ọ̀dà ibi tí ọ̀rẹ́ sọ ọ̀gbẹ́ àwọn obìnrin ní sáré mọ̀ ìṣẹ̀ kan wọ́n mọ̀ ní ọmọ lè ní. tí wọn bá rí tí wọn bá rí àlọ́ mi ti ń ṣe náà funfun fún wọn jálábá ni kò jálábá ni ọ̀rọ̀ ni. torí ẹlòmí wọn bá ti pé fún ṣe kankan ọjàlábá kò jálábá ọ̀rọ̀ náà bá máa ṣe olùtọ́ rárá ọ̀rọ̀ ni. àwọn ẹgbẹ́ táwọn alẹ́kọ̀ọ́ yìí bá ṣe àwọn àwọn àfa àwọn onímọ̀ tẹ́ pé tí wọ́n máa ń àwọn onímọ̀ chairman nílùú kọ̀ọ̀kan àti kọjọ́ onímọ̀ wọn ò sì ní àwọn alẹ́kọ̀ọ́ àti kọjọ́ onímọ̀ lọ́pọ̀lọpọ̀ so eh, irú àwọn afáwa tí wọ́n yàn ní ìtọ́jú ń dá pé àwọn ṣètò lọ́dún àwọn dr sambati bẹ́ẹ̀ ni àwọn ọdún tó ti síwájú àwọn afáwa àwọn afáwa ńláńlá àwọn afáwa ńláńlá ńláńlá ńláńlá tí wọ́n yàn eh, àbí sódà bẹ́ẹ̀ ni àwọn state mi ẹgbẹ́ ọ̀sìn wọn lẹ́nu kí wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹ́nu tí wọ́n bá rí wọ́n sọ pé wọ́n bá ti ń darí wa dára kí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run àdábì lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ kele fún àfikún lẹ́nu àlọ́ ìwọ̀n àlọ́ ìwọ̀n bákan náà ló fún àti tí o ṣe dunu nípa kí so ẹni tí o bá gbà sí kọ̀ọ̀lẹ́sì náà lọ so ọlọ́run kò ṣe àlọ́ náà máa ṣe wá lọ́dọ̀ tó wọ́n jò ní márùwá tó bá dé márùwá wọ́n jẹ ẹbí márùwá báyìí tó máa dé márùwá yóò tún gun márùwá pé márùwá náà bó ṣe dé márùwá yẹn bó ṣe márùwá yóò gun yóò tún wí tó bá kó tó gùn kẹ́yìn lọ́sọ̀fẹ́ nínú sáfà wà ní ṣááírìlá ومن حج البيت اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر tó bá tún wá rí tó bá rí yóò sáfà yẹn náà náà kàdó yóò ṣe tó yóò máa lọ ẹ̀kejì nílọ yẹn o so bí ó ṣe máa lọ tẹ́lẹ̀ pé méje nítorí tó ṣe lákọ̀ọ́kọ́ náà ni ó ṣe ìtẹ̀kejì náà bí ó ṣe máa lọ tẹ́lẹ̀ pé méje ni méje yóò lọ pé síbo yóò lọ pé sí márùwá yóò lọ pé síbo yóò lọ pé sí márùwá àti sọ̀fà dé márùwá àkọ́kọ́ nù àti márùwá dé sọ́fà ìkejì nù àti sọ̀fà dé márùwá kẹta ìkẹrin àti márùwá dé sọ́fà ìkarùn láti sọ́fà dé márùwá ìkẹfà láti márùwá dé asọ́fà ìkẹjẹ láti asafa ti dé almarwa ìjà parí ẹ̀ sínú so tó bá ti parí ẹ̀ tó ti parí sáyé láàrin safa àti marwa kí ọkùnrin ó gẹrun àbí kó fárí tí àkókò bá wà fọkùnrin tó yẹ pé tó bá fárí ọlọ́kùnrin tó yẹ tí ó fi dó mọ́ka bí ọjọ́ mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méje ọ̀sẹ̀ kan àbí jù bẹ́ẹ̀ lọ kọ́dà kọjá ọjọ́ mẹ́ta irun ó ti máa hù lórí kó fárí lọ́dà nígbà tó ọjọ́ tó kù ọjọ pérése ní tí ọjọ́ àkókò tó kù àkókò pérése ní káyọ̀ ọjọ́ náà ló dé ó rẹ̀ fẹ́ẹ́ tàmọ́ pé ó máa lọ ṣe hajj ní ọjọ kẹjọ àbájọ kan ló kù tí síra wọn kó gbé mi lọ́dà torí kò kò sí tí hajj wá ǹjọ́ obìnrin kò sígbà tóbìnrin rárá wọn náà má ara tó bá rí pé ọba ti parí sáfà báwọn ọba ti parí sáàyè báwọn ẹ pé ń túmọ̀ sí pé ó parí ẹ̀sìn ibi ọmọ àná ó parí ọmọ sílẹ̀ nù obìnrin ọ̀rọ̀ ra gé irun tiẹ̀ ní ìgbẹ̀dẹ̀ orí ọwọ́ tí wọ́n ń pè ní onímọ́là ńlába tó ìwọ́n báyìí àbí kọ́mọ́ tó àbí kọ́jú lọ díẹ̀ kí wọ́n lè fẹ́ obìnrin náà máa ṣí orí ìtàdé náà rárá àwọn obìnrin ajá wọn ti ń sọ́ọ̀tì wọn bàbá wọn jẹ níbi tí wọ́n ti pa níbi tí wọ́n pamọ́ tí ọba ṣe tọ́ pamọ́ ibi tí wọ́n dúró tí wọ́n ti ń kálukú dé sí wọ́n lọ sí ẹ̀kọ́ lọ́dẹ. so èdè pé wọ́n àmọ́ sílẹ̀ báyìí wọ́n máa tẹ́lẹ̀ sí àwọn nǹkan bábà àbí àwọn ọkùnrin àbẹ́yẹ kọkùnrin àbí alárafa mi ẹ̀ bá mi gé rárá òsálárafa mi fẹ́ so so that àbí tọkọ rẹ bá wà bẹ àbí eléwọ rẹ ọkọ aléwọ rẹ ó lè rírun rẹ eléwọ ìyàwó ó lè rírun ó lè rírun rẹ kò ní rírun tọ́yẹ. ọ̀sìn ọ̀pọ̀ wọ́n kan ẹran ẹ̀rẹ́ ọdún wọn bẹ́ẹ̀ ọkọ̀ tó jẹ́ pé fún kò lè ṣe bẹ́ẹ̀ tó lè o níbi tí wọ́n náà ti gé náà kèsì lọ́jọ́ àmì kò lọ́wọ́ náà tún òun náà tún wá lílọ láàrin àmì yàn kí wọ́n ní ọkọ̀ lájájá ń bọ̀ ọjọ́ hajj àbí umra bí àwọn ṣẹlẹ̀ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ umra ti parí mu tí wọ́n bá ti gé umra bí kò ti parí umra ti parí tó bá ṣe kankan tí wọ́n máa ṣe ìtọ́jú dára ẹ̀wọ̀n ní ẹbí tọ́jú ọ̀yẹ́ nínú àwọn onímọ̀. so torí pé ọba mi mú sókè ló ti tàhálùlù ẹbí tọ́jú ọlọ́wọ́ àwọn onímọ̀. tọ́ ebi tọ́wọ́ tàwa yẹn náà tí wọ́n máa ṣe tọ́wọ́ lọ àti inú ha sáà yẹn náà èèyàn máa ṣe àbkáàr èèyàn ní máa dákẹ́ lásán àbkáàr ànábì Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni àdìkẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ Quran àbí azẹ́gbẹ́rin náà na máa ṣàdúrà orí ayé àtọ̀run fún fún òbí yàn fún ẹbí yàn fún ara yàn fún fún ẹni tó fẹ́ yàn fún ẹni tó tó bá pé ọlọ́run bí ọ̀tá o ọlọ́run sọmi àwọn ẹlẹ́gbẹ̀rún ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọ̀tá ọmọdé ọ wọ́n bá ti tọrọ pé kọ́lọ̀ ní kò ṣẹ́gun dá kọ́lọ̀ ní kò borí ọ̀tá ó ti tó yókù lọ́dọ̀ lọ ìwọ náà tó bá ń tọrọ lẹ́yìn náà wọn náà gbìyànjú kọ́ máa jẹ pé ọlọ́mọ jẹ́ ọ̀tá fáwọn èèyàn ìwọ tó bá lẹ́kọ́ wọn ṣàbòsí fún wọn náà wọn ṣàbòsí fún yàn ìwọ tó ọba lẹ́kẹ́yìn kan gàn wọn tó gàn yàn má lè parí ń taburú so ọba ṣẹlẹ̀ ìlẹ̀kìn ọmọ wọ́n wá kó pé wọ́n máa lè tẹ̀jọ́ kẹjọ yóò dá wọn tán lọ ọmọ tọ̀nà tẹ̀rẹ́ẹ̀n wọ́n lọ wọ́n máa lè tẹ̀jọ́ kẹjọ wọ́n wá maka ẹni tó bá mú ìyàwó lọ ó ti ìyàwó ẹ̀ sílẹ̀ tó sì gbọ́ padà ẹni tó bá fẹ́ sí ìyàwó fẹ́ sí nìka ọfẹ́ lọ́kọ̀ ọfẹ́ ní ìyàwó wọ́n lè sí nìka lọ́nà tó tọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe nìka wà sáfún nìka ní ọ̀nà tó tọ́ kọ́lá ẹni tí ó rí sọ́mọ́ àdúgbò lẹ́kùnkùn àbíkó lọ pé ọmọ mi tọ́ bá sọ̀rọ̀ tọ́jú pé mo ti yọ̀ dáadáa tába dé mọ́kàtà bá parí ọmọ pẹ̀lú ògbọ́lọ́ aṣọ ìbí ká tó bọ́ sí ọjọ́ kẹjọ tó dé inú hajj àti bọ́ sí ìhram hajj ẹ̀hẹ́n nígbà tí wọ́n bá parí ọmọ àwọn lè ṣe ìdókè mi wọ́n lè ṣe yẹn so obìnrin ti so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ra wọn kọ́dà èèyàn lè èèyàn fẹ́ kánú sóbì ní pé wọn fẹ́ ọ̀nà tó tọ́ bí ṣẹlá ṣe ṣàlàyé èèyàn lè ṣe láàrin àkókò yẹn ọ̀nà títí tí ó di bí jákèjọ tí wọ́n ti sọ pé labẹ́ka hajjata èèyàn kẹjọ lọ́jọ́ kẹjọ ní ẹjọ́ fún wa lọ sí Mínà بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله so àwọn adákẹjọ yìí ń kálukú wọn àwọn fẹẹ làbẹ àwọn fẹẹ náà tẹpẹ tọba jẹ àkẹjọ wọn bá fẹẹ máa ṣe bá ṣe ọdún tó yẹ kí wọn ṣe bí wọn ṣe ṣe nígbà tí wọn ṣe náà lẹ gbé ìfúnàmù lọ sí ìfúnàmù àkọ́kọ́ so tó jẹ pé ẹni tí wọn láti gbé kaná bí fọdọ yẹn tọba lè kaná tí ó gbé àdúgbò rí mọfù tọba yẹ kọ rí mọfù lára ó ti rí mọfù rẹ torí náà láti gbé ìfúnàmù ẹni lè ṣe lọ́kùnrin lóbìnrin lọ́kùnrin ó ti ń wọ irú aṣọ tó lò yẹ yóò tó lò obìnrin aṣọ pé kò sí aṣọ tóbìnrin lè lò tí èyí bá ti ṣe aṣọ tí wọ́n tako ṣẹ̀ríà ẹni pé aláàtì jìlbá tí wọ́n balẹ̀ tí ó ṣe ibẹ̀ tí ò ní fi kankan lẹ̀ so àfi ọwọ́ àti ojú méjì bẹ̀rẹ̀ sí máa ń bójú àti ọwọ́ wọn ní kankan sí ọwọ́ wọn ní kankan sọ́jú torí kan anábìsọ pé wàlá sálbàṣù kọfà zẹ́yìn wàlá tàbí ìjọba àti wàlá tàbá wàlá tà wàlá tàbá tó kọ fàdé obìnrin onígbò onígbò ẹ sinanṣẹ onígbòyàn ní kọọbù yẹn kò nílò ń hajj bẹ́ẹ̀ náà kò nílò kíní ọwọ́ ṣùgbọ́n wọn lè máa fẹ́ bẹ̀rẹ̀ kan kọ́ba ojú ẹ̀jẹ̀ pé àwọn tí òwe ojú ẹ̀jẹ̀ wọn kò nílò kí wọ́n lè sọ̀dọ̀ síkẹ́ tí ń bá wọn ojú. so wọn lọ sí tábà tí wàá ṣe ilé ìtọ́sí rẹ̀ tán wọn kọ́ wọ́n tó máa ti tábìlì àlọ́ ọkùnrin àmàlú tẹ̀lé láti obìnrin àmàlú tẹ̀lé jẹ́jẹ́ so tí wọ́n fi dé mìíràn tí wọ́n bá dé mìíràn wọ́n fi hùn ìran tí wọ́n bá fi eh, tí wọ́n bá fi wọ́n fi àyílá bẹ́ àti lóru àyílá àti lóru tó jọ sábà nǹkan máa kí ní méjì méjì méjì sùn náà ní kí wọ́n ní kí papọ̀ ìyẹn ni pé wọn ò ní ṣe jẹ́ àmọ́rò láàrin méjì wọ́n fi hùn àyílá méjì ìran aṣọ méjì wọ́n máa kí kọ̀ọ̀kan lápapọ̀ kọ̀ọ̀kan magreth kan ni wọn ní ti rẹ so bẹ́ẹ̀ náà ní iṣẹ́ àwọn kì méjì bí wọ́n ṣe wá bẹ́ẹ̀ ni ọjọ kẹjọ ọjọ kẹsàn ọjọ ọjọ́ yẹn òun ni lọ sí yẹn sùn mí náà ń yẹn láti sùn mí náà mí náà nínú àwọn májèmú sunna mí náà sunna àwọn ọba lọ mí náà hajj rẹ pé o hajj rẹ sì ṣùgbọ́n kò ní ládàtọ̀ ẹni tó sùn rẹ torí pé náà súnà tí a ti ní hajj kí ni àwọn fẹ́ lọ sí hajj tí wà ní màdì tí wà ní ṣe tó ń tẹ́ kó ṣe ní tí àwọn kó bá ń tàmátà tó fi lọ sí hajj kó wá di pé yóò máa yọ kankan kó láti ṣe mẹ́sì kò bá mu rárá nítorí wọn burú jùlọ pé ọ̀nà ìrìn àwọn afẹ́lẹ́ àbúrò ìbùn ṣùgbọ́n lọ sí hajj gbà nínàkúnà àjòrí o máa àjòrí náà máa à ń lọ sí àdìgbé kọ́lọ́n fi san alẹ́ sàn kájìlá lọ sí tòótọ́ lọ kámọ́ lọ lẹ́lẹ́sẹ̀ à á sì padà gbé kọ́lọ́n fi san alẹ́ sàn kó fi san alẹ́ sàn náà àzọ̀rẹ́ kámọ́ tó bẹ́ẹ̀ ṣẹ̀dẹ́ kí ló dé fihàn wa kó báńtà báńtà kí wàá ní sẹ́kọ́ ti yẹ kéèyàn ṣe táàtù máa rẹ ní tí ó sàlàyé fún wa táàtù máa ní rárá rárá ọ̀nà tó dẹ̀ àbí sẹ́kù ní kíní kíní kan àbí mọ̀kádà ní kíní kan àbí ọmọ ní kíní kíní kan àbábà ní kíní kan rárá rárá kódà kódà rárá káṣí ضرب الله سبحانه وتعالى فصلى النبي صلى الله عليه وسلم ضرب النبي صلى الله عليه وسلم بطلق النبي لا يقول يا في حد أسأل سؤال النبي شيء هو النبي سيقول أي مناسككم أسأل هذا لون شيء إنسان كان مجنون متأسف شيء النبي سيقول أن تباشي حج أن تباشي حج تشي من حج فلا منافق ولا منافق رجع قيامة ولا تكون قيامة ولا تكون àbí kàyọ́mí wàlá dá sí ọmọ obìnrin náà lọ́kọ̀ọ́lá ìtajà àwọn ní gánà lába kàyọ́mí àwọn kàyọ́má wàlá dá sí ọmọ ẹni tó bá ti hajj tó ṣe dáadáa tí ó sì lọ́kùsọ tí ó rí ìrìkúri tí ó sì lọ́kùsọ tí ó lálẹ́ àlàfà lọ́rùn tí ó fọwọ́ pa àgbà tí ó ṣe ọbẹ̀ tó àwọn tí wọ́n ṣe lànà tó ṣe tó bá wọn ṣe kìíní ọ̀rọ̀ pé ọ̀yá máa bá ń dákan ó dùn kátó ọ̀yá ṣẹṣẹ kò sì wá kò kí ó torí kí ìwọ kò kò ṣe kankan anábìíní tó bá padà sílẹ̀ lọ ilé àjò tó ṣe láṣẹ pé

ó fi láti kó gẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀gbọ̀n adáṣe náà kọ́lọ́kọ́ ṣàánú àtàkàtọ̀ àtúnṣe àtàkàtọ̀ àtúnṣe náà kọ́lọ́mọ ta kún gẹ̀rẹ̀ kọ́lọ́mọ tó àwọn bá iṣẹ́ dáadáa bí àtàkàtọ̀ kọ́lọ́mọ kọ́lọ́mọ ṣọwọ́ à ń bẹ́ ẹ̀ẹ́n àwọn kòlẹ́kọ́lẹ́ tó bá wọ́n kọ́lẹ̀ ṣe ìsinmi hajj kálukú àti pé fún hajj kálukú kọ́lọ́mọ kọ́kọ́lẹ́ jù wá. náà tí wọ́n bá ti bẹ́ẹ̀ ọba ti lọ sí mi náà yẹn a ní súnà ní ọdún so torí táwọn sàlàyé lé ni pé káwọn bẹ̀ pé èrí súnà ni ẹ pé àbí àwọn ṣẹ̀dá àwọn súnà ọjọ́ pé àwọn ọtí màá ṣètì kan wọ́n ti ẹ̀kọ́ mà lára wọn nígbà súnà ebi súnà náà pè súnà kò ní ìdíkì ńlọ náà kò ní wọn kọ́ṣà ni so that ọ ní ìdí o ọ ní ìdí ọ̀rẹ́ sọ so tí a bá ṣe bẹ́ẹ̀ láti dọ́kẹ̀ sàn tá a bá ká síbàtà tí òun bá ń yọ tí òun bá ti ń yọ báyìí pé kì í so àwọn àmàlà sí àwọn àmàlà sí mìíràn àwọn àmàlà sí araba araba tí wọn bá lọ síbẹ̀ ń tọ́ báyìí tẹ̀ débẹ̀ ó débẹ̀ ní alẹ́ tani kò sí nábìlà kátó yàn yàn èèyàn mọ̀lẹ́ ní kí àìlọ́ tó iná ni èèyàn bá sùn yẹn rẹ̀ nábìlà tí a ń kàn yàn tẹ́ bá fẹ́ yẹn nábìlà ni pé dóhà àkókò dóhà tó bá tó lọ́dọ̀ kẹ́yìn bá ti dé mìíràn èèyàn ti dé àlọ́ tí ọba ti dé àlọ́ bá lẹ́pẹ́ mìíràn nìyẹn wa èèyàn yẹn nábìlà yẹn lórí pé dóhà ni dóhà ẹ̀hìn náà àwọn àwọn nábìlà tó sì jẹ́ pé òun kàn wá lásán yóò máa retí ó kálukọ jẹun yóò ṣe yóò fara balẹ̀ yóò tó tẹ́ tọ́lẹ̀ tó tọ́lẹ̀ kálukọ máa tẹ kó wa èèyàn rẹ tó báyìí kí wọ́n sì yóò sùn torí pé ṣe padà ń bọ̀ tọ́ba kọ́kọ́ abájá kọ́kọ́ ayélujára ìmáàmù yóò kí ayélujára fún wa pẹ̀lú ìrun pípé ẹ̀yọ̀ kan pẹ̀lú tọ́ba wọ́n ti kọ́ máa wọ́n ka ìlà wọ́n sì kọ́ máa kẹ́dùn wọ́n ti kí asri torí wọ́n kí wọ́n yé gbàgbọ́ ní àkókò ayélujára ìtumọ̀ ẹni pé wọn ní sọpọ́n àti tàbí àwọn àwọn àti àkáàtì kan lẹ́yìn ìgbà kan láka ìlànà wọ́n lè dé mọ́lẹ́sẹ̀ náà ìnáwó tó ní wáyà ṣe kọ́ náà wọ́n tó ṣe kọ́ náà ṣe kọ́ náà tó kírun fún wọn. kọ́dà bàbá bọ́ sàkó jùmọ̀ àbí wọlé yẹn fi bọ́ sí jùmọ̀ àkọ́nà kọ́ sọ́rọ̀ fún ojúmọ́ ó sànà àtàwọn ní mọ́ wọ́n yẹ kí jùmọ̀ àwọ̀ ní àròfà jùmọ̀ àkátà ṣẹ́jà àkátà níbi ṣe sọ́dọ̀ lọ́sọ̀rọ̀ wọn maka ní kaaba ẹ̀rọ tó sára ó dájú wá sọ sí hajj èké yìí àsùn tó bá bọ́ sí hajj tó bá bọ́ sí juma ọjọ́ ọjọ́ arábà ni ọjọ́ àwọn àkókò tá a wà nínú ni ẹni kò ní fi mìíràn kò ní fi dáadáa kan máa lọ sí maka wọn lọ kí juma rárá kò bá wọn. so tí ìmáàmù bá wa àfẹn tó bá jẹ pé báyà ńgbà tí a kí tá a ṣe ẹ̀kọ́ wọn kó lára bàtà ń kó ní mọ̀gbálífà tí wọn padà sí mìíràn ti ṣe àwọn aṣẹ rẹ̀ ọba kò tọ́wá fún àlèfádọ́ tọ́wá fún àlèfádọ́ wa lọ ṣe ìgbà tó wá ṣe ọba dọ̀dọ̀ jùmọ̀ jùmọ̀ àwa bá ń bẹ́ ìrún bá ń bẹ́ ó dára kírun so ó ń tàn ṣe lọ́kọ̀ ẹ̀ yóò bá wa kírun jùmọ̀ tẹ̀lé bí kínní. náà tí ìmọ̀ bá ṣe bẹ́ẹ̀ tán ó ń kọ́ tó wa bíbí bíbí fún ìjẹ́ àká nàbàtà àká ẹ̀ńtẹ́mọ̀kẹ́ kùrán ẹ̀ńtẹ́mọ̀kẹ́ àká so àdúrà lórí ni níjòkó ni ṣé tí ọ̀dà tí ọ̀dà ń bẹ̀ máa má lè kiri pé orí ìdò orí ìdò orí ìdò wọn ká pé wọn ká pé kéèyàn ọjọ́ kéèyàn wà níbi ìkàngùn kọjọ́ lọ́dún ìkàngùn náà ọtọ pé alẹ́bẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ni wọn bàtà wọn lára fà wọn wà lórí làǹkúmí wọn ni àwọn ọlọ́mọ náà sọ pé kéèyàn ọjọ́ lórí ǹjẹ́ kéèyàn wá jòkó lọ́dún ìkàngùn yẹn sọ wà nípa pé ọjọ́ àdúgbò àkójòkó nítawọn ní ẹ̀ máa sọ dáhùn àwọn ni ní kúrú èèyàn dúró èèyàn jòkó àbẹ́yẹn ọjọ́ ọba ti fẹ́ràn ọtí jòkó ẹgbẹ́ náà wá dúró kọ́ńtà fún ọjọ́ rẹ̀ tí kìnnìún ọjọ́ tí wọ́n á nálẹ̀ rárá so láti o sínú kan èèyàn sì lọ wà nù mú tó ọtí mú tó àyẹ̀bá wà ní àlà àràfá torí kìnnìún láti mọ̀ pé àlà ọmọ wà sí àlà àràfá tí ọba ti fi ní àlà àràfá tí ọba ti fi ní àwọn àlà àràfá kò láràfá o wọ́n láti wà ní àwọn àlà rẹ̀ tó bá ti wà lára rẹ̀ kọ́ ẹ pé bẹ́ẹ̀ ni mútọ́ náà bá wa ọlẹ́ ìdòkó ni mútọ́ ọlẹ́ ìdòkó lọ́nu maṣín so èèyàn wá ń rojọ́ e bí ìgbàlù tó ní abá ti tún sàdá ní àmà náà tara wa àwọn fámìlì wa àwọn òbí nǹkan adáláyé ẹtí òtún láyé bí ẹjọ òtún láyé tẹ́lẹ̀ àwọn ń dáadáa fún wa ní àwọn àfáà ni ní àwọn wa ni ní àwọn ọ̀rẹ́ ẹgbẹ́ ni ẹ̀ńtọ́ fẹ́ràn wa ẹ̀ńtà fẹ́ràn fún wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àrùn àrùn ọlọ́run wọn náà àmì tí wọn lọ́kọ́ gbìyànjú kọjá so lẹ́yìn náà kó wá sọ́dọ̀ ọlọ́run kọ́ sọ́ọ́ bí àbòsí lábòsí ọlọ́mọdé òbíyàn sí ọlọ́run kọ́ sọ́ọ́ bí àbòsí lábòsí ọlọ́mọdé ọ̀dàn wọn náà má ó sì sọ́ọ́ bí àbò ẹlẹ́gàn sódà tó bá ní pé ọlọ́run ń ṣe kíní kan fún tó bá pé tọ́lọ̀ nǹkan ọ̀sẹ̀ fún ọ̀gá tó bá já lábò tó bá pé eh, tó ń wá kí náà tó tọ́gbà ni ìyẹn tẹ́lẹ̀ má fà ń ka yẹ ọlọ́run lè ṣe nǹkan yẹn fún ìmọ̀ tó bá tọ́lọ̀ ń jẹ borí rẹ̀ ọlọ́run jẹ borí rẹ̀ ó lè má bẹ̀rẹ̀ kan tó ti mọ borí ẹ̀ so orí ti sọ tó ẹ̀hẹ́ ọlọ́run jẹ borí ọ̀tọ̀ àdúrà dáadáa èyàn ti sádùá kí ìlú ó dàrú kẹbi ó tú rárá ẹbí yín tí ó tò tí ọjà àwọn máa bẹ láǹkọ́ láǹkọ́ tó yìí kára dáadáa ni má sọ pé sí ó rí ọtí ọlọ́run wọ́n ti kẹ́bi wọn tó wọ́n ti kẹ́bi o gbogbo tó kẹ́bi ẹ̀rẹ́ ṣe fún ọ ọ bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ kọ́mọ́ máa dọ́jà rẹ̀ bí àwọn kátó ẹ̀kọ́ bá ti jẹ́ ìpalára ṣùgbọ́n ọ̀hún máa wá ìkókó ti dà ó sì máa bẹ lọ́rùn rẹ̀. so that bẹ́ẹ̀ náà ni tí àwọn bá ń ṣe bẹ́ẹ̀ tó máa ṣe èyí tún tọrọ pé kéèyàn máa ṣe lọ́rùn èyí tọrọ kéèyàn máa ṣe lọ́rùn pé a kìíní tó máa ń ṣe yìí pé ọjà tó máa ń tà ọ ètò kọjá kí wọn máa bẹ náà lórí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni kí wọn sì máa ta ẹlẹ́jẹ̀ ẹ̀ṣẹ̀ ni kọ́ máa ta ajá ẹ̀ṣẹ̀ ni kọ́ máa ta ajá kọ́dà bí wọn ti ń tajà fáwọn ẹ̀ṣẹ̀ èsì pé wọ́n ń jẹ ìyẹn tajà náà ṣẹlẹ̀ àgẹ́ ní ọ̀tọ̀ lọ́dọ̀ òní ma. so bẹ́ẹ̀ náà ni àwọn kan ní ti ọ̀dà bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n fi ètè gbowó náà èèyàn

má débẹ̀ o o tún á ní o tún máa ṣe o tún máa ṣe jálà jùlọ ọ̀gá mu rárá so o gbà wọn kábàá náà bẹ́ẹ̀ náà rọ ẹni tó ń kúrọ́ tó ń kúrọ́ nu wa ẹni tó ń ṣẹ̀gàn ẹni tó ń sọ̀rọ̀ mẹ̀gàn lẹ́yìn ẹni tí ọ̀fẹ́ kíkan mẹ́rin kan dá ẹni tí ọ̀ fún aládùúgbò lẹ́tọ̀ẹ́ ẹgbẹ́gbẹ́ ògbà tó ọgbọ́n tó tarí pa àkùsùn á sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kó tún wá ṣe kálọ́ mọ́ òṣèǹtó so a gbẹdẹ ìlú wọn sì bẹ tí yóò wọn sì wọ tọrọ ọba tó wà kí wọn bá kọ ní àràpá lọ sí gbòmí ọlọmọ àjàràbọ tí ò sí ti pé ọ̀rẹ́ o ọlọmọ àjàràbọ o kí wọn ní ká jọlọ sí tí wọn sì jẹ kọlá kan ní wọn jọlọ sí tí wọn bá kọ bá rọ kí wọn tún tiẹ̀ níbẹ̀ yẹn wọn tún tiẹ̀ níbẹ̀ tí wọn bá rọ wọn gbé lọ wọn bá gbé lọ wọn gbé padà wá kọtẹ wá sí bẹ́ẹ̀ wọn ti tọ́jú ẹ wọn tàbí ọkọtẹ wá tó wọn ti pé bàtọ wọn wọ tẹsán tí ọba ṣe tẹsẹ tí wọn bá gbé lọ tó ń tán lọ tọ́jú ẹ náà ní ibi tí wọn ti ń tọ́jú ẹ níbi tó tó ti jáde kó ní àlà àràbá yọ pẹ̀rẹ̀ èyí ò ní kọ́ má pẹ̀rẹ̀ báwo wá ní sọ́ba máa kú ọbẹ̀ so inú ń gbẹ̀yàn lójú pé káwọn tó owó gbọ́ àtúbá tó kí wọ́n kó wá kí wọ́n á ṣe kínní pẹ̀lú àlàáfíà ẹni à kò tiẹ̀ ṣe ọ̀kẹ́ tí àbí wọ́n tiẹ̀ ní kàkàbí kò tiẹ̀ wá ṣe kínní ẹ̀sìn ẹ̀sìn ò lè nánà tó ní kọ́ ẹ̀sìn gánà ká ẹ̀sìn wọn ọ̀jẹ́ tí ò lè tó lè tó lè tí ẹ̀ lẹ́la gba àwọn ọ̀jẹ́ kọ́ yín lọ́rùn ọlọ́run ọ̀sọ́ pé kẹsẹ́ bàtìbàtì àkílà anábì wa sọ pé sọ lọ́sọ̀rọ̀ kí ni tùmọ̀ rà anábì ẹ̀sìn hajj bọ́n ṣe ṣe ìyẹn wà dùdú kìnnìkan ẹ wà á rí wọn abẹ́ tí wọ́n máa dára àwọn ara wọn máa dámọ́ ara wọn sí àwọn kan míì tí ò la tí ò ṣe rárá tí ò tẹ̀ rà lẹ́sẹ̀ ẹ̀rọ mi lẹ́rìn lọ pé wọ́n lọ bí wọ́n wá bí wọ́n ti yín ẹlòmíì lọ́la pé àwọn ọ̀rọ̀ lè ní ajá kò sí parí hajj o lẹ́pẹ́lẹ́ mi lè ní àwọ̀lẹ̀ tán kan ọ̀lẹ́ máa ní ẹ̀dá kun ṣé kí wọn bá ti tàmọ́ tó àbí wọn ti kẹrán ẹ̀dá kun ṣé ẹ̀yà lè gbà rẹ̀ ẹ̀dá rẹ̀ bí kìíní ti kàbá. ẹ ń tọ́ bá lówó ẹran ní ọgbà rẹ̀ wọ́n tó lówó ẹran tọ́ nánàkúnà tó wọn pé sùhánà lára rẹ̀ oríṣiríṣi kò bá mu rárá so àwọn kan yẹn ò ṣe káṣe ló ṣe káṣe ìgbà àwọn akọ́lọ́ àforíjì wà ní táwọn wa àforíjì náà wà káàkiri tá a bá tẹ̀sí ní nígbà táwọn adáyé gbọdọ̀ tó fẹ́ ṣe tó bá ti kú àní ọ̀pẹ̀ máa ní kankan máa gbọdọ̀ tó ti kú tó ti fi kú sábà wá sí wọn kálukú wọn máa ní àrò pé tó wọn bá lè wálé ayé tó wọn bá lè wálé ayé bó ṣe náà kà méjì kó wọn wá yàn wọn bá wá yàn bó ṣe rí pé kó wọn wá ṣàtúnṣe láàrin ẹ̀ méjì tí wọ́n dà wọn bá wá ṣe kó wọn tó fi kún ládàá hàn ṣùgbọ́n wọn kó a sì máa ṣe a sì máa ṣe nǹkan tí ọ̀dà tí ẹ bá tó kí wọn fẹjú mọ mẹkẹ mhm. ọdà bàbá rẹ sílẹ̀ ọ̀sẹ̀ náà fẹjú mọ náà bẹ kí wọn ṣe tí ọ̀dà wà bàrí ọkọ̀ lẹ́kọ̀ọ́ sí nǹkan ẹ̀ níwọ̀ níwọ̀ ọmọ ẹ̀kọ́ máa sìn ọmọ sì dábí kọ́ ọmọ bá kájà ló máa sọ bẹ́ẹ̀ <laughs> ṣùgbọ́n nǹkan tí ọ̀dà kọ́dà ẹran gan ẹran gan àwọn ẹranko gan dálà àgbẹ̀rẹ̀ gbàgbà àwọn àgbẹ̀rẹ̀ ó wọ owó ṣe bẹ́ẹ̀ àṣọ táwọn fúlàní tí wọ́n ń ṣe lànà tí wọ́n ń jagun àwọn lẹ́yìn òṣìṣẹ́ ìyẹn yẹ̀yẹ́ ni wọ́n lọ́mọ kó tún àti kó tún ọ̀ṣẹ́ wọn tí wọ́n ṣe dànù wọn wọn bòrò yẹn tẹ́ pé oko tí wọ́n bẹ̀rẹ̀ tún ò ní jẹ wọ́n máa tọ́jú oko wọn oko tí wọ́n lòmíì sì fi ọdẹ jíjẹ lòmíì lọ ní tí wọ́n dá bẹ́ẹ̀ ni láti máa da kíní gba ọwọ́ oko lóko ṣùgbọ́n àwọn ẹran àdúgbò àwọn ẹran kẹ́kẹ́

so ògbélé yìí ká bẹ̀rù ọlọ́ọ̀bà ẹ̀rọ̀dàmàṣẹ tí wọn bá kó ní àràfà náà tó bá ti di alẹ́ bá ti lẹ ẹni pé tí magreth ti wọlé èèyàn máa lọ sí mùsùlùmí èèyàn jẹ́ kẹ́yẹ́ magreth bá wọlé o èèyàn ní kánjú o bí magreth bá kù sẹ́jú kan tó fi kú ní àlà àràfà yóò pẹ́ náà ẹni tí ò bá dúró ní àràfà rárá èèyàn pé láti aláǹfì àkókò yẹn tó so tí ò dúró òun ni ó ti tí ó sì rí àyè padà síbẹ̀ kọ́lá tẹ mọ́ òun kí alùpàjì lè tó yọ alùpàjì sọ́dí kò ǹgbọ́n tó bá padà síbẹ̀ wọ́n bá padà síbẹ̀ tó dúró ó ṣe gbèsè tó fi èrò ń tàn kò ní kíni kò ní ẹran kò ó ní hajj wọ́n ní pé yóò pè ẹran tẹ́ pé ọ̀rọ̀ tó fẹ́ kótókòtò àbẹ̀ntẹ́ pé tó bá bá òjò tó bá bá ní àwọn ìfàní yẹn yóò máa lọ mọ̀tẹ́lifà mọ̀tẹ́lifà tá a máa lọ ní kazinakulu àní kí mábì lọ́jọ́ ọ̀dà àní kí àfi tákòókò ìṣá ìṣọba ìṣàtà àdídẹ́bẹ̀ àti tí nǹkan bí aṣọ bọ́ọ̀sù máa kí o kí n gbà lórí lọ́tọ́ anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ àgbà tí wọ́n ń lọ tí wọ́n dé sọ̀hádì wọn Usama bọ́n dáyé tí wọ́n dé wọn sẹ́yìn ẹ̀yìn kìnnìún náà sí bàbá ìdẹ Usama sọ pé fún anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ bí kí onímọ̀ máa lọ pẹ̀lú ọmọkéwú kí wọ́n sallallahu alaihi wasallam wọn ni asalaatu usama alẹ jẹ pé ìmúná kìrìtì tó anabi sọkò sọlọfà asalaatu amami ibi tá a ti kí máa gbé nìyẹn mọ̀sálífà ni dákúkú tá a níbi dẹ́dẹ́ àkókò tí a lè kí máa gbé nìyẹn àti sáfẹ́ bọ́tẹ̀ jáde gan á kì pẹ̀lú ìṣá ọ̀nà tí wọ́n bá ti máa fẹ́ràn so that. Eh, tí ọba ti wá rí bẹ́ẹ̀ ní àmà dé mọ̀dálífà nínú súnmọ́ ní pé kí n ò sún àti ìrìn òru àbí ọ̀ràn yẹn ní kí n ò sún mọ̀dálífà nítorí ọ̀gá náà ní ìmọ̀ ní pé kí n bá dúró ń bẹ́ẹ̀ kó wá bẹ́ẹ̀ kó sùn bẹ́ẹ̀ títí di àṣùbà tí ìmáàmù Abu Hanifa sọ òun náà ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n jù bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ máa Malik kìí sọ̀rọ̀ máa Shafi kìí sọ̀rọ̀ máa Ahmed lọ́tẹ̀wọ̀n ọ̀rọ̀ máa Abu Hanifa lọ́tẹ̀wọ̀n jù pé lóòótọ́ òun ni yóò fi sùn bẹ́ẹ̀ ìyẹn ni pé abájú débẹ̀ tí wọ́n bá ti pìtà tó dé èèyàn jẹun èèyàn so on wọn kì wọn ní ṣe ẹnàmásìkè wọn wọn tàbí pé wọn náà rí kí ìṣáì wọn kàn ṣe kọ́ máa ní fún ìṣáì wọn ní máa tún ṣe àkàrà lẹ́yìn magrib wọn máa ṣe bẹ́ẹ̀ wọn pé eh, irun ìṣáì náà jẹ méjì <laughs> so that bí wọ́n ṣe ṣe ìgbà máa ṣe bẹ́ẹ̀ wọ́n kà kó sún àṣùbà àṣùbà tó báyìí ni alifájì sọ́ọ́lì kì yá wọ́n pè wọ́n kì í inú súnà tí wọ́n bá ti ṣe tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ó ti ṣe ó ti sùn lára mọ̀ọ́dálífà ni òun ló èyí àwọn àlọ́ láàrin òru láàrin ohun tí ò ní excuse kò tọ́ ẹni tó bá ní excuse lè lọ láàrin òru ọlọmọsùn jẹ́kẹ́ tó ń kọ́kà ló jẹ́ ìná tí ò sí excuse kan ṣẹ̀ríà gbọdọ̀ síbẹ̀ ní àbá bíbẹ̀ wọn pẹ̀lú tó dọ́dọ́ náà rà nínú so tí àbá bíbẹ̀ tí a dé àṣùbà lẹ́yìn àṣùbà tó bá kí àṣùbà tán níbi kan pé wọ́n pè ní alimashiaru haram anabi sọlọ ọ̀sán wọn bí wọn bí àwọn ṣe sọlọ sọlọ sí mina nígbà tí wọ́n dé lọ tán tó bá táyé rẹ bá wà tí ọba táyé ibi tí wọ́n wà náà fi hàn dó kọjú kí gbàkọ́ ó ṣàdọ̀dà dá ibi tí wọ́n bá ti wọ́n lọ èèyàn máa sàkó tí wọ́n kọ́kọ́ dúró nínú ìlà òun láti náà ń ṣàlàyé láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní èyí tí jùmọ̀ ti lọ́ra ẹ̀kọ́nà tó ń pè ó tẹ̀lé pé ó náà ní ó náà ní jùmọ̀ ti lọ́ra ẹ̀gbìn ìkíni pẹ̀lú ògbọ́dọ̀ ọlọ́wọ́ ṣe wọn káfí lọ́ọ̀ṣì àwọn nǹkan yòókù ṣe wọn fún من kì في وفي fi ṣe ọ̀sán kó fi ṣe ọ̀sán ọ̀dọ̀ àwọn alárajú wọn kó sì gba الله ما اللهم اجعل الحج اللهم وفق الحجاج الى الحج المبرور وجعلهم يرجون الى اهلهم كيوم ولدتهم امهاتهم اللهم تقبل منهم صالح ما صلى دعوات ومنا انها المقيمين اللهم قهم أحيانا اجمعين كل الشرور وكل السيئات على لكل ما تحبه وترضاه من وإيانا أجمعين من المسلمين من الأعمال والأقوال الصالحة في الجلوات والخلوات إنك ولي ذلك القادر عليه قوموا إلى صلاتكم إن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في